ajẹ́rì pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala onìkan ni ọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún láyé dá nǹkan papọ̀ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yìí àtijẹ́rì pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run ọba ojúṣe ọlọ́run ọba nìkan àtọ́ra lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba kúbà anabi sallallahu alayhi wa sallam kúbà wọn ara lé àtàwọn sọ̀hábà àtẹ̀mí àtẹ̀yìn náà àti gbogbo ìfọ̀kàn tí a ń tẹ̀lé lára nàbí sallallahu alaihi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wá títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmà. ẹ̀rí eléyìí tí a máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àárọ̀ yìí òun náà ni falafatul usul ti alifẹ́fẹ́ ìyá sọ̀rọ̀ ní gbẹ̀mí àbí. òun náà ni alifẹ́fẹ́ ìyá sọ̀rọ̀ ìbọn Ah, ọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ ẹ̀sìn tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn ìdájọ́ ẹ̀sìn tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ oríkèríkè ara eléyìí tí àtẹníyọ̀rùn tí amúlátinú tírà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala láti tẹ̀ al-Qur'an al-Karim àti látinú súnà anabi sallallahu alayhi wa alihi wa sallam. ibi tí a dé nínú tírà náà òun náà ni al-mas'alatu ath-thalitha kọjá al-mas'alatu آه، المسألة الرابعة لكم الطهارة في الآنية المتخذة من جلود الميتة الطهارة في الآنية المتخذة من جلود الميتة هنا ni ìdájọ́ ẹlẹ́kẹrin eléyìí tí a máa ṣàlàyé láàárọ̀ yìí ilé tó túmọ̀ sí ṣíṣe ìmọ́ra nínú àwọn igbá eléyìí tí a ṣe láti ibi awọ ẹran òkú ndètè aljulud òun náà ni awọ sọ wá ní eléyìí tá a fẹ́ ṣàlàyé láàárọ̀ yìí òun náà ni juludul meita al'aniyatul mustakhadhatu min julidil mayta àwọn igbá àbomi eléyìí tí a ṣe láti ara awọ ẹran òkú gbèsè jildul maytati idha dubigha طهر وجاز استعماله لقول النبي قوله صلى الله عليه وسلم أيما إهاب دبغ فقد طهر awọ òkúńbete ìdádúbìrọ̀ pọ̀hùrọ̀ tí wọ́n bá fi lè fa awọ náà kúrò lára òkúńbete ẹran yẹn nǹkan yẹn awọ yẹn ti di mímọ́ wàjáza tẹ̀mẹ́lù ó sì ti tọ́ fún wa láti lo awọ náà lè kọ́ lìhì sallallahu alayhi wa nítorí gbólóhùn anabi sallallahu alayhi wa alihi wa sallam tó sọ wípé ayyuma ihab anabi sallallahu alayhi wa sallam ní èyíkéyìí awọ nítorí pé ní al-ihab òun náà ni aljildu qabla an yudbar òun náà ni awọ síwájú kí wọ́n tó bọ̀ lára ẹran nígbàtí awọ yẹn bá sì wà lára ẹran tó ní wọ́n máa pè ní ihab naam anabi sallallahu alaihi wasallam ní ayyuma ihabin a dubiro eléyìí kéyìí nínú awọ tí wọ́n bá ti lè tí wọ́n bá ti lè bọ́ fọ́kọ̀dù tọ́hùrọ̀ irú awọ bẹ́ẹ̀ ó ti mọ́ nìyẹn nínú gbólóhùn míì eléyìí tí alimami muslim fi gbà wá torí hadithu yìí alimami tirmidhi àti alimami muslim ni wọ́n gbà wá nínú gbólóhùn tí alimami muslim fi gbà wá ti wọn wọ́n ní ìdá dúbìgà ìhàbú kọfọ̀tọ́hù nígbà tí wọ́n bá ti bọ́ awọ lára ẹran òkú bètè irú awọ bẹ́ẹ̀ ti mọ́ nìyẹn ó ti di tó má ta lè di ta lè lò fún tí ó mọ́ nìyẹn wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu radiyallahu anhuma kọ́nà kó bá yẹnu sún àti bàbá yìí ولأنه صلى الله عليه وسلم مر على شاة ميتة فقال àti nítorí pé anábì sallallahu alaihi wasallam kọjá lọ́jọ́ kan ní ẹgbẹ́ ẹran kan tí ewúrẹ́ kan tó ti kú tó kú lókun bètè faqala sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam wá sọ pé hala akhadhu ihabaha fa dabaghuha fantafa'u biha فانتفعوا به أل ألا أخذوا إهابها فدبغوه فانتفعوا به فقالوا إنها ميتة قال فإنما حرم أكلها Ànábì sallallahu alaihi wasallam kọjá lára ọkọjá lẹ́gbẹ̀ẹ́ ewúrẹ́ kan tó kú tó kú lọ́jọ́ kan Ànábì wá ní èéṣe tí wọn ò ṣe mú awọ kúrò lára ewúrẹ́ yìí tí wọ́n dẹ̀ fa fàdábàhúhà tí wọ́n dẹ̀ fa awọ fàdábàhúhù fàǹtàfà ìrúbìhì tí wọ́n mú awọ kúrò lára rẹ̀ tí wọ́n fa tí wọ́n dẹ̀ fi tàǹfààní fànábìbí kánàbì rí ewúrẹ́ yẹn kọ́wàá òpin àkíní yóò bá dẹ̀ ti ṣòfò báyìí a ti lè ní ń ta lè ṣe láǹfààní lára nǹkan yìí ìpìlẹ̀ èyí ṣe tí wọ́n ṣe léwúrẹ́ yìí kan bọ́ awọ rẹ̀ tó bá bọ́ awọ rẹ̀ wọ́n yìí sàǹfààní pẹ̀lú awọ yẹn kẹfì ṣe tí wọ́n bá fi ṣe faqalu innaha mayta àwọn yẹn wá ń dá anabi lóhùn bí ẹni pé ànábì ò mọ̀ pé òkú ń bete ni pé ànábì òkú ń bete ni ìdí òjè kí lóye káwọn yẹn máa wòóràn nìyẹn ó kú láì ṣe pé wọ́n du ó kú gbà sọ pé ẹran jẹ̀tọ́ fún wa láti jẹ tó bá kú pẹ̀lú ọ̀nà náà àwọn ọ̀nà tó yẹ pé tẹ́ran bá ti kú pẹ̀lú ẹ̀ ó ti di mẹ́ta ìní ẹran ìgbà kú so mẹ́ta ni anabi sallallahu alaihi wa dáhùn fàyín náà haruma akluha ẹnu jíjẹ rẹ̀ nìkan náà ló jẹ́ wọ anabi wọn lóhùn bẹ́ẹ̀ pé bá kú ní mẹ́ta náà ẹnu jíjẹ rẹ̀ nìkan òun náà ló jẹ́ ìdádúbìrọ̀ ìhàbù fọ́kọ̀tọ̀hùrọ̀ tó bá ti bọ́ àwọn ẹran òkúńbete pàmọ́ rẹ̀ ti díjẹ irọ́ ò èyí jẹ pàmọ́ òkúńbete ò jíjẹ gbogbo ọ̀nà tí yọba gbàjá sí jíjẹ èèwọ̀ ni ṣùgbọ́n awọ rẹ̀ yẹn a lè lò láti fi ṣe ìtẹ́ kírun tá a bá ti bọ́ awọ yẹn a lè lò láti fi ṣe oríṣiríṣi àwọn nǹkan a lè fi ṣe bàtà a lè fi ṣe báàgì àlèfi ṣe oríṣiríṣi àwọn nǹkan tí a ń lò láyé òde òní tá a fi ń ṣe táǹfàwọ́ ṣe ṣòwádìí lè fi ṣe igbá àbomi náà báyìí pé ó rọrùn bẹ́ẹ̀ ká lò láyé òde òní bẹ́ẹ̀ ṣùgbọ́n ní jọ̀hún lásìkò ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń lò láti fi ṣe igbá ìbomi ṣe é báyìí sùn èèyàn lè lò láti fi ṣe kúfù náà láti fi ṣe ìbọ̀sẹ̀ so àtàwọn ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílẹ̀ àná sọ pé kò kí ń ṣe jíjẹ nítorí pa anábì sallallahu alaihi wasallam sọ pé fa innama haruma akluha ẹnu jíjẹ rẹ̀ nìkan òun náà ló jẹ́ wọ̀ hadithu yìí alimam muslim rahimahullahu ta'ala ni wọ́n gbà wá ní hadith three hundred bẹ́ẹ̀ ni alimam ibn majah àwọn àgbà wá ní three thousand six hundred and ten وهذا فيما إذا كانت الميتة مما تحل الزكاة وهذا فيما إذا كانت الميتة مما تحلها الزكاة wà ilà falà wọ́n ní gbogbo àlàyé tá a ṣe yìí nípa òkú ńbete tó bá jẹ́ sí pé dídú yóò sọ di ẹ̀tọ́ ní jíjẹ ni o ìyẹn ni pé gbogbo ẹran tó bá jẹ́ sí pé tí a bá dú ó tọ́ láti jẹ irú àwọn ẹran tó tọ́ fún wa láti dú ká jẹ irú àwọn ẹran yẹn ni òkú ńbete rẹ̀ ni a lè fa awọ rẹ̀ tí ó dẹ̀ máa tí ó dẹ̀ máa tí ó dẹ̀ máa jẹun tó mọ́ ó túmọ̀ sí pé àwọn ẹran táwọn bá fi ń jẹ kódà ká dú wọn tó bá yẹ pé ṣẹ̀ríà ṣe jíjẹ rẹ̀ gẹ́gẹ́ léwọ̀ tòyí ti pọ́nà tó gbà kú ni ṣẹ̀ríà fi ṣe léwọ̀ jíjẹ rẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ nípìnlẹ̀ èèwọ̀ ni irú ẹran bẹ́ẹ̀ tó bá kú a ò lè ṣàǹfààní pẹ̀lú awọ rẹ̀ káfà fún bí àpẹẹrẹ ń sìn ẹran ajá a ò lè ṣàǹfààní pẹ̀lú awọ rẹ̀ ẹran mùsù olóńgbò a jẹ́ a ò pẹ̀lú awọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ náà so bẹ́ẹ̀ ni ràkúnmí náà kẹ́tẹ́kẹ́tẹ́ so àti àwọn ẹran bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ tó yẹ pé ṣẹ̀rí akọ jíjẹ rẹ̀ gẹ́gẹ́ fún wa kìí ṣe pé àyè kìí ṣe pé àyè pa pẹ̀lú dídí ni ó fi sọ́ déwọ̀ tí kìí bá ṣe jíjẹ rẹ̀ gẹ́gẹ́ tó àlè ṣàǹfààní pẹ̀lú àwọn ẹran tó bá rí báyìí ká sí àǹfààní pẹ̀lú awọ rẹ̀ kò tọ́ ìmọ̀ tó bá yẹ pé ẹran tó yẹ pé ó tọ́ ká jẹ ni tó yẹ pé tá a bá ti dú dídùn yẹn ti sọ di ẹ̀tọ́ fún wa láti jẹ torí pé nípìnlẹ̀ náà tẹ́lẹ̀ náà ẹran tí sẹ́rí àti ẹlẹ́tọ̀ fún wa láti jẹ ni sotí ẹran yẹn bá kú láì kò ṣe pé wọ́n ju tó bá yẹ pé ó kú ní ìkú mẹ́yìtà sò irú awọ ẹran bẹ́ẹ̀ a lè fa kí àdẹ̀bí ṣe àǹfààní. amma sha'ruha fahuwa tahirun wọ́n ní ẹ̀wá rí irun ara ẹran yìí nǹkan tó mọ̀ ni. ai sha'rul maytati al-mubahatu شهر الميتة المباحة الأكل أي شعر الميتة المباحة الأكل في حال الحياة wọ́n ni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni irun ara òkú ń bètè ẹran ẹran tó yẹ sí pé ẹ̀tọ́ ni ká jẹ wọ́n nípínlẹ̀ fi halil haya nígbà táwọn ẹran yìí bá wà nílé ayé wa amma lahmu fa huwa ṣùgbọ́n tó bá yẹ pé ẹran ara rẹ̀ gẹ́gẹ́ ni ìyẹn ni pé mítì ẹ̀ mítì ẹ̀ òun ti di ẹ̀gbin irun ara rẹ̀ nígbà tó bá ti kú ó tọ́ fún wa láti fi ṣàǹfààní eléyìí báyìí nínú àwọn ìdẹ̀kùn ṣẹ̀ríà ni irun ara ẹran nínú àwọn nǹkan tó ṣàǹfààní fún wa ni tí ẹran tàbí ń ṣe oríṣiríṣi àwọn nǹkan irun ara ẹran wọ́n ń lò láti fi ṣe aṣọ táwọn wọ̀ wọ́n lò láti fi ṣe socks wọ́n lò láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kódà báàgì tá ń gbé dání wọ́n lo irun ara ẹran tí wọ́n fi kún àwọn nǹkan kan bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀rí báàgì mi báyìí ẹ̀rí wípé irun ara ẹran wà lára rẹ̀ bọ́ ṣe ń ṣe so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tó yẹ pé à ń gbà lo irun ara ẹran láyé lóde òní tó sì ń gbà lo láyé ìjọ náà tó sì ń ṣàǹfààní fún ìṣẹ̀mí ayé wa so ẹ̀rọ kùnbete tó yẹ sí pé ẹ̀tọ́ ni ká jẹ nígbà tí ẹran yẹn bá wà láyé tó ẹ̀tọ́ ni jíjẹ rẹ̀ tí a bá pa lọ́nà tí ṣẹ̀ríà gbà ní ká gbà pa ẹran tí ó fi tọ́ láti jẹ tí ẹran bẹ́ẹ̀ bá kú lẹ́yìn ìgbà tá a lè ṣàǹfààní pẹ̀lú awọ rẹ̀ tán a tún lè ṣàǹfààní pẹ̀lú irun ẹ̀ náà irun ẹ̀ náà a lè fi ṣe ohun tí ó bá ṣàǹfààní fún wa láti ṣe ṣùgbọ́n ẹran mítẹ̀ gẹ́gẹ́ ẹran jíjẹ rẹ̀ gẹ́gẹ́ ni kò tọ́ so wa muharramun akluhu jíjẹ ẹran ara rẹ̀ ni wọ́n ṣe léèwọ̀ liqawlihi ta'ala nítorí gbóná ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé illa an yakuna maytatan ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní òun ṣe gbogbo àwọn nǹkan jíjẹ yìí àwọn ẹran nǹkan kan òun ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ ọlọ́run bá ka àwọn nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jẹ́ pé wáyé pé kò sí nǹkan kan nínú àwọn nǹkan tó ń wọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ń fi ránṣẹ́ sí wa tó ń sì dá fún wa tí ó jẹ́ ìwọ̀ ní jíjẹ قل لا أجد فيما أوحي إلي محرما ìrí ànábì sọ fún wọn pé mi ò rí nǹkan kan nínú àwọn nǹkan tọ́nà ọba àlékẹ́lá fi ránṣẹ́ sí mi ní èèwọ̀ lórí yín láti jẹ àlàtọ́ ènìyàn tàìmùhù lórí èèyàn kan láti jẹ wọn kò sí kan tó jẹ wọn ilá àyàkúnà mẹ́ìtàtàn àfi tó bá jẹ́ pé nǹkan yẹn ó jókòó mbètè lọ́yàkù àwùdámàn masuhan àbọ́jẹ́ ẹ̀jẹ̀ tó pọ̀ àwùláhmà kìnzírin àbọ́jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ẹ́ fàyín náà rí tún àìrí báyìí ẹ̀gbin ni tó bá já àwọn nǹkan tí a kà yìí a rí nínú suratul An'am verse one forty five naam níparí wa yahsulu dabghu bi tanzifil adha walqadhar alladhi kana fil jild dábùwò ó máa ṣẹlẹ̀ bíbọ awọ ẹran tá ń pè ní dábùwò yẹn yóò tó wà ní ara awọ yẹn ká fọ kúrò بواسطة مواد تضاف إلى الماء كالملح وغيره pẹ̀lú àwọn ingredients àwọn àwọn èròjà tí a lè dà papọ̀ pẹ̀lú omi tá a lè dà sínú omi gẹ́gẹ́ bí iyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àtàwọn nǹkan míì tó yẹ pé ó ti ń ó ti ń jáde láyé òde òní tí wọ́n lè dà papọ̀ pẹ̀lú omi táfi fọ nǹkan kù lára nǹkan tí ó sì mọ́ ah, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ a lè lò láti láti fi ṣe nǹkan yẹn láti fi mọ̀ amma ma la tahillu zakatu amma ma la tuhilluhu zakatu fa innahu la yatuhu ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó bá yẹ pé kódà ká dù kò sọ́ di ẹ̀tọ́ fún wa ní jíjẹ irú àwọn nǹkan yìí kò lè má o وعلى هذا فجلد الهرة وما دونها في الخلقة لا يطهر بالدبر wọ́n ní lórí àlàyé tá wá ṣe yìí àjẹ́sí pé awọ ara olóńgbò àtàwọn nǹkan míì tí ò tó olóńgbò ní dídá nínú àwọn nǹkan tó jẹ́ sí pé a ò lè jẹ irú àwọn nǹkan yìí kò lè mọ́ awọ rẹ̀ ò lè mọ́ pẹ̀lú dábòbò ẹ̀ walau kana fi hali hayati tahiran bó tilẹ̀ jẹ́ sí pé àwọn nǹkan yìí nígbà tá bá wà nílé ayé nǹkan tó mọ́ ni wọ́n olóńgbò tó bá wà nílé ayé nǹkan tó mọ́ ni tá a lè tá a lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá ti kú tán a lè jẹ tí bá sìn a sì lè jẹ ńgbà tí a bá dùn náà وجلد ما يحرم أكله ولو كان طاهرا في الحياة فإنه لا يطر بالدماغ awọ ara nǹkan tó bá jíwọ̀ fún wa ká jẹ kódà tó bá yẹ pé nǹkan yẹn ń tọ́ mọ́ ni nígbà tó wà nílé ayé tó ń sẹ̀mí irú nǹkan yìí rèé awọ rẹ̀ tó bá kú kò lè di tí yóò mọ́ pẹ̀lú bíbọ awọ náà pẹ̀lú fífa awọ náà fífa rẹ̀ lè sọ di tó mọ́ wal khulasatu wọ́n ní ṣókí àlàyé ànàkúlà hayawanin mata òun náà ní kí gbogbo ẹran tó bá fi lè kú wàhúwà min makúlì láhmi tó sì jẹ́ ẹran tí a lè jẹ tá a lè jẹ tí ṣẹ̀ríà ti lẹ́tọ̀ fún wa láti jẹ fàyín na jìdáhu yàtòhóró bìdìbà awọ rẹ̀ ó padà dín tó mọ́ nígbà tó bá kú pẹ̀lú fífá awọ náà wàkúlù hayawanin mata gbogbo ẹran tó bá wá kú wà ní ìsàmín màkúlì láhàmì tẹ́ran yóò ti ń tẹ́ran tí a lè jẹ tí sẹ̀rí àwọn ní ká jẹ fàyín na jíldahu láyà tòhóró bídìbà irú awọ ẹran bẹ́ẹ̀ ò lè mọ́ pẹ̀lú bíbọ́ awọ yẹn pẹ̀lú fífá awọ yẹn kò lè sọ di mímọ́ so abẹ́ náà bá lọ́sùn fún àwọn kí yóò kí àwọn fún alágbóyè Islam eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ náà ni wípé nínú àwọn nǹkan tó tọ́ fún wa tí a lè lò òun náà nílé tí wọ́n ṣàlàyé fún wa yẹn so ká lè mọ̀ bí ṣẹ̀ríà ó fẹ́ ìrọ̀rùn fún wa gan ọlọ́run bá lọ́sùn fáwọn sáládẹ̀ mọ̀ pé a ní bùkátà sí àwọn nǹkan kọ̀ọ̀kan láti fi ṣe ìsẹ̀mí ayé nínú ẹ̀ làwọn nǹkan yìí ọlọ́run bá lọ́sùn fáwọn sáládẹ̀ ṣe lẹ́tọ̀ fún wa eléyìí tí yóò ṣe wá láǹfààní nínú ẹ̀ àwọn ilé tọ́nà ọba Allah subhanahu wa ta'ala hànà fún wa nínú àwọn nǹkan yìí àwọn nǹkan tó yẹ pé kò sáǹfààní ń ni kódà àwọn ọba àmọ́ rò pé bóyá sáǹfààní ìnira àti aburú ló wà ń bẹ̀ nígbà tí a bá ní a lu àwọn nǹkan yẹn eléyìí náà tó jẹ́ ìkan nínú àwọn àlékún ìmọ̀ tí ó yẹ kí á ní nípa àwọn nǹkan tó mọ́ àtàwọn nǹkan tí a lè lò láti fi ṣe ìmọ́ra so nínú àwọn nǹkan tí ọlọ́run bá lọ́sùn fáànà tààlà tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa àtàwọn eléyìí tí ọlọ́run bá lọ́sùn fáànà tààlà ṣe léwọ̀ níwa lórí hadha wallahu a'lam wa salli allahumma wa sallama wa baraka ala bẹ́ẹ̀ ni a sọ pé mùsù nǹkan tó mọ́ ni so nígbà tó bá wà nílé ayé ó mọ́ tó bá ń tẹ̀mí so tó bá tẹnu bọ omi tí a fẹ́ fi sàlùwàlá èèyàn lè fomi ẹ̀ sàlùwàlá irú ẹ̀ láyé ànábì sallallahu alaihi wọ́n pé mọ́sù tẹnubọ omi ìkànnì àwọn sọ̀hábà ó tó wá dẹ̀ sí kó mú dáadáa so àrẹ́bí sọ̀lá ọ̀sọ́làmù lè jẹ́ pé ọ̀pẹ́ wọ́n lè fi sàlùwàlá torí pé innaha mina tawafina alayka wa tawafat so nínú àwọn ẹranko tí yóò máa rọ wa tí yóò máa fara nà wá tí yóò máa bára wa ṣeré òun ni mọ́sù wà òye mọ́sù ẹranko tó dáa ni tó sì mọ́ ni tí yóò sì wà friendly ni so tó bá ti ẹnu bọ omi a lè fomi ẹ ṣe ìmọ́ra Allahu a'lam. àlè jẹ́ so àlè jẹ́ nǹkan tó fà á tàbí lè jẹ́ òun ni pé mùsù nínú àwọn ẹranko abìjà ni ó ní èékánná tó mọ́ fi ń jà tó mọ́ fi ń àtàkì ẹranko ẹgbẹ́ rẹ̀ ó sì ní eyín ọ̀gàn tó lè fi jẹran ẹgbẹ́ rẹ̀ ẹ bá yín sìn so nínú àwọn àtìbá ló máa wà so àwọn ẹranko yẹn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àtànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti jẹ àwọn ẹranko tó máa jẹ àwọn ẹranko àbìjà so ìdí nìyẹn táwọn fi lè jẹ mùsù kò má ní jíjẹ tó bá kú so ṣùgbọ́n lílò àti fífi ṣàǹfààní àti òun gágá fún rẹ̀ nǹkan tó mọ̀ ni.